إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀kẹ́ fún ọlọ́mọba allah àtọ̀rọ̀ asọ́látù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú umdatul ahkam èyí tí a ń bá lọ ó náà ni ọ̀rọ̀ nípa àwẹ̀ an bin sa'ad as radiyallahu anhu látọ̀dọ̀ sahal ọmọ sa'ad asa'idi kọlọ̀ọba kọba ayọ́nu sí anna rasulallah sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ba sallallahu alaihi wasallam ó sọ ipé láyà zálù náà sùbí khoirin ma ajjalul fit wa akhar sahur àwọn èèyàn ò ní yé máa bẹ lórí dáadáa ma àjálù fẹ́tẹ̀ lópin ìgbà tí wọ́n bá ń tètè ṣínú wà àkọrù sahur tí wọ́n dẹ̀ ń lọ́ra jẹ́sàárì eléyìn sọ fún wa ipé ẹni tí ó bá ń gbáwẹ̀ ní tó dáa òun náà ni wípé tí òrùn bá ti wọ̀ ká tètè ṣinú eléyìí ni tó fi dáa jù ẹni tí ó tètè ṣinú ń gbà tó rún wọ́ ìyí ò túmọ̀ sí wípé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ gẹ́gẹ́ bí tí àwọn èèyàn máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní àwẹ̀ yẹn ti di jífà eléyìí kò ń ṣe nǹkan tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ká lọ́ra jẹ́sàárì kádẹ̀ yára sínú eléyìí nǹkan tó dáa púpọ̀ ni danabiwa muhammad sallallahu alaihi wasallam ló fi ní láyà zalunna subi khairin ma ajalul fitr àwọn èèyàn níye máa bẹ lórí dáadáa lópin ìgbà tó ṣe wípé wọ́n bá ń yára sínú ìyára sínú òun náà ni pé immediately tí ó rún wọ̀ kádẹ̀ sínú kò ń ṣe pé ká ṣinú kóòrùn tó wọ́ ẹni tó ṣinú kí oòrùn tó wọ́ irú èèyàn bẹ́ẹ̀ kò ní àwẹ̀ àyàfi tó bá ṣe wípé ó lérò pé oòrùn ti wọ̀ ni toríru eléyìí ṣẹlẹ̀ ní àsìkò àwọn sahaba rẹ̀dọ̀wánu láàlẹ́yìn gẹ́gẹ́ bí asma rọ̀díyàláwà anha bó ṣe gbà wá nínú sọ ìbùkhari ipe n'i ọjọ́ kan àwọn sínú ìgbà tí òrùn wọ̀ àṣé òrùn yìí ò tí wọ̀ ó tún padà yọ padà kí wọ́n ní nǹkan tẹ́ ṣe ẹni tó gba ọ̀rọ̀ yìí wá lọ́tọ́dọ̀ asma rọ̀díyàláwọ̀ anha kò sọ nǹkan lórí rẹ̀ dàtí sí pé asma rọ̀díyàláwọ̀ anha ò sọ nǹkan lórí rẹ̀ àwọn mínú àwọn afá wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn pé ṣáwá san padà ní oníṣe wọn a ní san padà ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n jùlọ òun náà ni wípé kò sí látẹnu asma radiyallahu anha ipe wọn san padà ló fi jẹ́ pé ẹni tó ṣe mistake jẹun gẹ́gẹ́ bí n tí a ti ṣàlàyé sẹ́yìn àwọn ẹ̀rẹ̀ ò tí ì já kó mọ̀ gbá lọ irú àwọn tí wọ́n ròyìn pé òòrùn ti wọ̀ ní tóun ò tí wọ̀ irú èèyàn bẹ́ẹ̀ àwọn ẹ̀rẹ̀ ò já yóò máa gbà á lọ bẹ́ẹ̀ náà ni ní tí ó tẹ̀wọ̀n nínú àlàyé tí àwọn àfẹ́sìn tí wọ́n ṣe ṣùgbọ́n ká máa máa jẹun ìró yẹn bẹ́ẹ̀ ó ti lùzì àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n lóhùn anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam tó ní láyà zalu náà ṣùgbọ́n ìkọ́yìrì máa àjẹlù fẹ́tẹ̀rẹ̀ àwọn èèyàn wọn ni yé máa bẹ lórí dáadáa lópin ìgbà tí wọ́n bá ń yára sínú that is lẹ́yìn ìgbà tí oòrùn bá wọ̀ ni kò ń ṣe kí oòrùn tó wọ̀ Dentaba bá wo muhammad sallallahu alaihi wasallam yìí a rí wípé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oníkàkún òun ló ń sọ fún wa pé dáadáa bẹ́ẹ̀ fún wa àmọ́ iye àwọn nǹkan tó ṣe pé a wò pé eléyìí kí leléyìí jẹ́ kí ló já àwọn trivialities yẹn fi àwọn eléyìí lẹ̀ tó ṣe pé àwọn nǹkan wọ̀nyẹn lára nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ti máa wò láti lè fi ṣe dáadáa fún àlùmọ́ ni ló fi jẹ́ pé gbogbo tó bá jẹ́ iṣẹ́ olóore àgbọ̀rọ̀ fojú kéré ẹ̀ gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ ó ní láta kìrọ́nà minel ma'arufi shay'an walau an telko akhaka bi waji in tolk ìtàn ẹ̀sìn bá ti pè ní nǹkan dáadáa má fojú kéré ẹ̀ bó tilẹ̀ ó kí nǹkan yẹn mọ́ kódà kó ṣe wípé kó pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ìtújúká iṣẹ́ olóore lélẹ̀ ó gbalada lórí pé ó pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ìtújúká kí wọ́n wo wípé ìtújúká iṣẹ́ olóore pọ̀ kọjá ká sọ pé à ń tújúká síyàn ṣàìtàn nìyẹn tó ṣe wípé yóò máa tì lọ síbi ìmọ̀ fojúré náà àwọn nǹkan tó lè mú wa rí ojú rí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn àpèjúwe báyìí pọ̀ nínú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lápèjúwe ẹni tí ó fẹ́ fún yẹn ní nǹkan anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹgbìyànjú àti tìǹà dànù wọ̀lá omi ṣíkì tamura kódà kó ṣe wípé dàbídùn tó ń bẹ lọ́wọ́ ẹ ó sí méjì ó fún ọmọ ẹ̀yà ẹlẹ́yọ̀ kan láti lè ṣe ìtọ́rẹ àánú fún un kí wọ́n wá wò pé ọ̀rọ̀ sọ́dákọ̀ ọ̀rọ̀ dàbídùn ìdajì dàbídùn kí wọ́n wá ní ṣe kọ́fẹ́ kókú mọ́ ṣe mọ́ fojú kéré ṣe olóore bó tilẹ̀ wù kó mọ́ àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba máa wò láti lè fi ṣe dáadáa fún wa lélẹ́yìí lẹ́fìrí wípé ẹlòmíì yóò ṣe sọ́dákọ̀ pẹ̀lú nǹkan tó kéré gan bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ju ẹni tó ṣe sọ́dákọ̀ pẹ̀lú nǹkan láńlá lọ torí àníyàn rẹ̀ tó fi ṣe so àwọn nǹkan báyìí ó pọ̀ jantirẹrẹ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó encourage wa pé ká máa ṣe ní àwọn ṣe olóore ó sọ̀rọ̀ ń pa imani fún wa ó ní wa imatatu adha ani torik ká mú nǹkan tó lè ṣe àwọn èèyàn ń sùta ká mú kó lójú ọ̀nà ẹlòmí kan lè máa lọ yóò rí bíi pé àkúfọ́ọ̀gù kan ló wà lójú ọ̀nà yìí àbí òkúta ńlá kan ló wà lójú ọ̀nà tó ṣe pé táwọn èèyàn bá fẹsẹ̀ gbá ó lè ṣe nìyẹn léṣe yóò rẹra gbìyànjú àti mú un kúrò àwọn èèyàn máa wò pé a ó yẹ gbogbo nǹkan nǹkan máa ń ṣe ń tiẹ̀ ṣùgbọ́n tó ń wá òun náà ni ntí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó sọ nípa ntó kéré jù nínú imani òun náà ni kárí tó lè ṣèyàn léṣe kàmùkú lójú ọ̀nà lára imani ni eléyìí náà orí ó ní arákùnrin kan tó ṣe pé àwọn ẹran tó rìn ní àdúgbò tó yẹ pé bí òwú àbí nǹkan kan ló kọ wọn lẹ́sẹ̀ nítorí mọ wákàkiri nìyẹn láti bá wọn tú ọ̀yàn máa wò pé a kí ló ń ṣe arákùnrin yìí àwọn àwò pé àwọn nǹkan wọ̀nyí nìyí tó bá so mọ́ ẹsẹ̀ ẹran míì ó lè jẹ́ nǹkan tí ó mọ iyun ẹsẹ̀ yẹn títí ẹsẹ̀ yẹn ó fi di nǹkan tó légbò látara páwọn èèyàn ò bá wọn tú tí kìíní àwa bẹ́ẹ̀ a máa ṣe láti lè fi gbalada wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ̀nàbọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ni láyà zàlù náà subi khairin àwọn èèyàn wọn ni yé máa bẹ lórí dáadáa ọ̀rọ̀ wọn ó máa dayọ̀ ọ̀rọ̀ wọn ó máa lójútùú ma'ajjalul fitr ìgbà tán bá gbàwẹ̀ tí wọ́n ń yára ṣínú immediately tí ó rún wọ́ gbára náà ni wọ́n ṣínú wa akharu suhur nínú ẹgbà wá kan wọ́n ní wọ́n lọ́ra láti jẹ sàárì gẹ́gẹ́ bí ta ṣàlẹ̀ fúnra wa ipe sàárì jíjẹ ò kìí ṣe ọ̀ranyàn ṣùgbọ́n dáa ká máa jẹ sàárì tabala jẹ sàárì ìyẹn ò túmọ̀ sí pé ká gbóúnjẹ gàkìá síwájú ìjẹsàárì òun náà ni pé ká fi nǹkan kanu ní àsìkò sahara òun náà ni ìparí òru ṣíwájú kan tó pèrò àṣùbà tí a mọ̀ ní èrò ta fi ń kíráka àtàlífàjírí ìpèrò ta fi ń kíráka àtàlífàjírí ìyẹn nìran àṣùbà gangan àsìkò tó wá kí àsìkò ìrún ta fi ń pe irun rákà àtàlífájírì dàtí ìsìnrún ta fi kí rákà àtàlífájírì yẹn àsìkò yẹn wọ́n ń pè ní asahar àsìkò sàárì so ẹni tí ó bá jẹ ìkankan mẹ kódà kó ṣe pé dàbí dùn ẹyọ kan ló jẹ àbí omi gẹ̀ẹ́ kan ló mu irú èèyàn bẹ́ẹ̀ ti jẹ sàárì náà nù so eléyìí nǹkan tó dáa náà ni ká lọ́ra jẹ́ ṣùgbọ́n ẹni tí ò lọ́ra jẹ́ àbí kò tiẹ̀ jẹ́ rárá tíyẹn túmọ̀ sí pé kò lè gbàwẹ̀ ó lè gbàwẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe sẹ́yìn an umar abdul khattab rọ́dí allahu anhu látọ̀dọ̀ umar ọmọ khattab kọlọ̀n ọba kó bá yọnu sí qal ó sọ báyìí pé kọ́ra rasulullahi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá sallallahu alayhi wa sọ pé ìdá akbalẹ̀ lẹ́nu min hauna tí ẹ bá rí wípé ilẹ̀ ti ń ṣú tẹ wo west tẹ rí wípé ilẹ̀ ń ṣú wa agbára naharu min hauna bákanáà ẹ rí pé ọ̀sán àbí ọjọ́ ó ti ń jáde wàhárabá ti shams bákan náà ẹ̀rí wípé òòrùn ti wọ̀ faqad aftara as-sa'im gbogbo ẹni tó ń gbààwẹ̀ àsìkò ti tó fún láti ṣinú faqad aftara as-sa'im ẹni tó ń gbààwẹ̀ ó ti ṣinú ọ̀nà méjèèjì tí àwọn afá tu sínú that is bí ó jẹ nǹkan àbí kò jẹ nǹkan ó ti already parí àwẹ̀ ọjọ́ yẹn àbí àsìkò tó yẹ kó ṣínú ó ti tó nígbàtà bá rí pé awojú sánmà a rí wípé òrùn lọ a rí pé òkùnkùn wọlé fọkọt aftọrọ sọ im ẹni tó ń gbàwẹ̀ àsìkò àti ṣínú tó fún ẹni tó ń gbàwẹ̀ ó ṣínú kò ṣínú ó ti ṣínú anabiwa muhammad sallallahu alaihi wasallam ó so eléyìí láti lè sọ bó ṣe fẹ́ káyára ṣìnú sí torí wípé hadithi tí a kà síwájú tí a nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó ní láyà zalu nasu bi khairin ma'ajjalu alfitr àwọn èèyàn oníyé máa bẹ lórí dáadáa lókùn ìgbà tá bá ń yára ṣínú eléyìí ló wá sọ fún wa ìyára ṣínú òun náà ni pé ìdá akbala lailu min hauna tá bá rí pé òkùnkùn wọlé bọ̀ wá wa adbara naharu min hauna a rí pé ọ̀sán kásẹ̀ ńlẹ̀ wa gharabati shams tóòrùn dẹ́wọ̀ faqad aftara as-sa'im ẹni tí ó ń gbáwẹ̀ àsìkò sínú ti tó fún ẹni tó ń gbáwẹ̀ àsìkò sínú ó ti tó fún èèyàn bẹ́ẹ̀ so tá ti rí àwọn sáyẹ́nsì yẹn a rí pé ilẹ̀ ń dúdú wọ̀ bẹ́ẹ̀ ni a rí pé ọ̀sán kásẹ̀ ńlẹ̀ kí ni táwa fi mọ̀ dáadáa òun ni pé a rí i pé kí ni òòrùn ti wọ̀ tóòrùn bá ti wọ̀ dúdú yóò mọ̀ sẹ́tìn ìyẹn sọ fún wa wípé àsìkò sínú nìyẹn eléyìí dẹ̀ ń bẹ ní ìbámu pẹ̀lú tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala sọ wípé wà kúlù wà ṣarabu ẹ máa jẹ ẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswad minal fajri títí tí ìmọ́lẹ̀ funfun tí è hàn sí yín láti bí òkùnkùn níbi ti àlùfájàrí that is ìmọ́lẹ̀ funfun tá ń sọ ní ìmọ́lẹ̀ àlùfájàrí ìmọ́lẹ̀ tí wọ́n fi pèrún àṣùbò òdodo títí eléyìí yọ sí tó bá ti di pé eléyìí clear sí yín tí ó sì rújú ń bẹ́ ẹ stop jíjẹ ó túmọ̀ sí pé ìlọ́ra jẹ tánimsọ́lá sálám wọ́kúlù wọ́ṣọ́rọ́bù حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ọlọ́run ọba ní ẹ máa bá ìkóra dúró ń bi jíjẹ múmu ìsọkúsọ ìṣekúṣe ìwòkuwò ẹ máa bá a lọ ẹ kóra dómi gbogbo àwọn nǹkan yìí súnmọ́ àti mùsíyàmà ìlàlẹ́ ìkóra dúró yìí ẹ jẹ́ kó di àlẹ́ kí ẹni lárúbáwá ń pè ní al-layl òun ni ghurubi shams tí òòrùn bá ti wọ̀ ó ti di pé nǹkan pè ní night ó setting tí òòrùn bá ti wọ̀ lànàbọ̀wá muhammad sallallahu alaihi wasallam fi sọ́nù ọ̀rọ̀ ẹ̀ yìí ipe idha aqbala al min hauna tẹ́ bá ti rí òkùnkùn tó ń bọ̀ wá wa adbara an-naharu min ahuna tẹ́ ẹ̀dẹ̀ rí wípé ìmọ́lẹ̀ ọ̀sán kásẹ̀ ńlẹ̀ wàgáraba ti shams tẹ́ ẹ̀dẹ̀ rí dájú pé kí ni òòrùn ti wọ̀ fakọt aftara sa'im ẹni tó ń gbàwẹ̀ àsìkò àti sínú ó ti tó fún so eléyìí sọ fún wa encouragement tó ń bẹ́ẹ̀ bí ká tètè sínú tó túmọ̀ sí pé ká gbàwẹ̀ ká sọ pé àní tètè sínú kò ń ṣe súnà tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ ká máa ṣe. ana abdullahi bin umar radiyallahu anhuma láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar kọlọmọba ayọ́nusùn wọn àti bàbá rẹ̀ kọ́l ó sọ báyìí pé náà rasulullahi sallallahu alayhi wa sallam anilwisol ojúṣe ọlọ́run ọba ó kọ̀ fún wa ká máa gbà àwẹ̀ láì ṣinú láì jẹ sàárì ojúṣe ọlọ́run ọba kọ̀ fún torí pé àwọn míì wọn a máa ṣe léyìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam gan ama ṣe tó ṣe pé for days kò ní ṣínú kò ní jẹ for days àwọn sábẹ́ wá wo pé tó fi lè máa nàbí máa ṣe ó yẹ káwọn náà lè máa ṣe nǹkan yìí torí pé tó bá ọlọ́wọ́ bá ń ṣe nǹkan kan wọ́n á fẹ́ máa emulate ẹ̀ ìpìlẹ̀ náà dẹ̀ ni pé tánàbí bá ń ṣe káwa mùsùlùmí ká kọ́ṣe rẹ̀ pàtàkì lọ tó bá jẹ́ iṣẹ́ ìjọsìn ṣùgbọ́n táwọn mùsùlùmí bá tí wọ́n ń kọ́ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam níbi àwọn nǹkan wọ̀nyí èyí tí ò bá fẹ́ kán kọ́ṣe òun ń bẹ́ẹ̀ ó máa ń pàkíyèsí wọn sí pé eléyìí ẹ má kọ́ṣe mi ń bẹ́ẹ̀ lára rẹ̀ òun náà ni tí a mọ̀ sí alwisor òun náà ni wípé kí èèyàn kó má jẹ sàárì kó má ṣinú fún àmọye ọjọ́ ó lè jẹ ọjọ́ méjì ó lè jẹ ọjọ́ mẹ́ta kò ní ṣínú bẹ́ẹ̀ ni kò jẹ sáré kò ní jẹ sáré anabiwa muhammad sallallahu alaihi wa sallam amashile àwọn sàábé wa ń kọ́ṣe rẹ̀ ó wá sọ fún àwọn tán kọ́ṣe rẹ̀ wípé ẹ má kọ́ṣe mi mọ́ níbi eléyìí inni lastuka hayatikum èmi ò dà gẹ́gẹ́ bí yín o inni ut'amu usko ọlọ́wọ́n ọba ń fún mi lóúnjẹ mi jẹ bẹ́ẹ̀ ló ń fún mi ní omi ẹ̀mí mu tó ṣe wípé tí n bá wà bẹ́ẹ̀ ebi ò ní pa mí bẹ́ẹ̀ ni tí n bá wà bẹ́ẹ̀ ń gbà mí òǹgbẹ ò ní gbẹ mí torí pé ọlọ́wọ́ bá mi n tó ń ṣe fún mi náà ni pé ń fún mi lóúnjẹ mi ó ń fún mi ní omi ẹ̀mí náà sotabalẹ̀ ń kọ́ṣe mi ń bi eléyìí ẹ̀ kó ìnira bá ara yín ẹ̀ mọ́ kọ́ṣe mi ń bẹ́ẹ̀ anamisọ́lá asálàmù ó sọ lọ́nà tí ó tutù fún àwọn sàhábà rẹ̀ dùwánù láàrin bọ̀tá àwọn kan wò kódà bẹ́ẹ̀ pé kò lè lórí ẹ̀ wọ́n sì ń kọ́ṣe ló fi jẹ́ pé ó ṣẹlẹ̀ ní oṣù Ramadan kan bẹ́ẹ̀ tó ṣe pé for days anabi sallallahu alaihi wasallam kò jẹ́ sáàrí bẹ́ẹ̀ ni kò sínú ṣùgbọ́n oṣù tí wọ́n padà rí òun ni ó jẹ́ kí anabi sallallahu alaihi wasallam padà wá bírèkì ẹ̀ òun náà ni oṣù ìtúnu àwẹ̀ tí ó ń jẹ́ oṣù shawwal anamsọ́lá asọ́nùwá sọ wípé láwùtàmá dàbí ẹ̀ṣár tó bá ṣe wípé oṣù kọ́ntínú bó ṣe ń lọ ẹ̀ ni onílàwọ̀ sọ́ọ̀tù ìsọ́ọ̀lá mi ìbá kọ́ntínú tó ṣe wípé mi ní jẹ mi ní mu hátà yàdá almutaamikuna ta'amukahu tó ṣe pé àwọn tí wọ́n ń ṣàṣejù ó lè fàṣejù wọlé so ká má jẹun ká má mu fún àsìkò kan kálángbáwẹ̀ anamsọ lásán rí ní ta'amuk ó rí ní pé ìkọjá àlà ni ṣùgbọ́n kò ń ṣe ní sáìdì títí ẹ̀ sáìdì àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni gẹ́gẹ́ bí ta ti síwájú pé ìpìlẹ̀ ní pé tánàbí bá ń ṣe níṣẹ́ ìjọsìn kamọ́ kọ́ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá ti sọ fún wa pé òun ò fẹ́ ká kọ́ṣe òun bẹ́ẹ̀ in tó dáa fún mùsùlùmí òun ni kó mọ́kọ́ ṣe rẹ̀ níbi àwọn nǹkan yẹn tó bá ṣe pé nǹkan tó sọ ní ọ̀nà tí ó le gan ni in tó dáa ni ká mọ́kọ́ ṣe rẹ̀ òun ló fi sọ gbólóhùn pé láyà sálù náà sobi kọ́ ìrìnnà àjẹlẹ̀ fẹ́tọ̀ àwọn èèyàn àwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn ò níye máa dẹ́ ayọ̀ lópin ìgbà tó bá ń yára sínú eléyìí ni ò ní lídìí wọn sínú pírọ́blẹ́mù kò ní lídìí wọn síbi pé ókè wọn ní àwẹ̀mọ́ ló gbà tó fi kó rẹ̀ sínú pírọ́blẹ́mù yìí yóò tó wá di nǹkan sọ lẹ́nu fún ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹni tó ń bẹ tó jẹ́ traveler tá sọ pé ó lè gbàwẹ̀ tó bá yípo travel tí ó gbàwẹ̀ tó ṣe pé para lọ yíwọ́ yóò rí pé àwọn èèyàn ó mọ bu ẹni tí onílàáká èmi gan ó lè bu ẹ̀sìn pọ̀ mọ́ whereas ẹ̀sìn ti fún un ní ìyọ̀ǹda ipe tó bá ń bẹ lórí ìrìn àjò ó lè mọ gbàwẹ̀ yóò kàn san padà ní ọjọ́ mi ni ṣùgbọ́n wo pé kí ni òun fẹ́ ṣe látàrí ilé tó lóun fẹ́ ṣe yìí yóò lọ bá rẹ̀ nínú problem mi yóò wà jẹ́ni tó ṣe pé yóò wà blameworthy látara rẹ̀ nanabuwa muhammad sallallahu alaihi wasallam fi máa ń discourage wọn níbi irú àwọn nǹkan báyìí ní fi máa sọ fún wọn nǹkan tó jẹ́ nǹkan rọrùn fún wọn so èyí tó jẹ́ rọrùn fún wa òun náà nanabuwa muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ẹ yára ṣínú ẹ yára ṣínú eléyìí ló dáa ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wá nẹ́bí sọ̀rọ̀ lásán náà máa ń gba àwọn àwẹ̀ tó ṣe pé kò ní ṣínú kò ní jẹ́ sáré ó jẹ́ ká mọ̀ wípé ẹni uskọ àwọn ẹni utahamu uskọ ọlọ́run ọba ń fún mi ní oúnjẹ mi jẹ bẹ́ẹ̀ ló ń fún mi lómi ẹ̀mí mu ẹ mọ́ kọ́ ṣe mi ní agbègbè yẹn ṣùgbọ́n kò le koko mọ́ wọn ṣùgbọ́n àwọn instances mi ń gbẹ́tà nẹ́bí sọ̀rọ̀ lásán ó le koko mọ́ wọn tó ṣe pé nǹkan tí ó jẹ́ èyí tí ó jẹ́ nǹkan àláàlí fóun ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lè ṣe é léèwọ̀ fún àwọn mùsùlùmí tó kù àwọn instances bẹ́ẹ̀ náà mọ̀ bẹ́ẹ̀ lápèjúwe tí obìnrin tó wá wó sùnsùn tó lòun fira òun fún anabi muhammad sallallahu alaihi wa sallam ipò òun fẹ́ kánábì fẹ́ òun tó bá wu anabi láti fẹ́ ọlọ́wọ́ba ṣe é lẹ́tọ̀ fún un láì ṣe wípé òbí rẹ̀ ló yọ̀ǹda fún anabi sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àwa tá a jọmọ lẹ́yìn èèwọ̀ ni fún ọmọbìnrin kan kó lóun fira òun fún ọkùnrin kan láì ń ṣe wípé ẹni tó jẹ́ wàlíyí ọmọbìnrin yìí yọ̀ǹda abẹ́ni tó ń bẹ ní ipò wàlíyí rẹ̀ yọ̀ǹda so eléyìí ìkan tó wà pàmísìbù fún anabi sọlá sẹlám ni gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá sọ nínú alukur'an ipe wà mura'atan mu'minatan in wahabat nafsa alinabi in arada nabi yu an yastankiha ọlọ́run ní obìnrin tó jólúgbàgbọ́ tó bá fi lè fi rẹ̀ fún anabi sọlá asálàm ipò òun fira àwọn bùn anabi sọlá asálàm ìnà àràdà nàbí yóò ayẹnsítẹ̀ kí àhá ọlọ́run tí anabi bá fẹ́ fẹ́ xaali sọtàn lákàmì dúnni mìíní ọlọ́run ní eléyìí ìwọ nìkan ló ń bẹ fún yàtọ̀ sí àwọn olùgbàgbọ́ òdodo so obìnrin kan lè sọ pé a ah, òun wá rí àfa kan àbórin olówó kan òun fira àwọn òun fi bùn láì ń ṣe wípé òbí kan that is bàbá rẹ̀ tó ń bẹ́ Baba kó bàbá yọ̀ǹda so irú yẹn à ń kọ́ anabi muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan mí bẹ tó ṣe pé ìkọ́ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam a lè kọ́ṣe rẹ̀ ṣùgbọ́n tá a bá kọ́ṣe rẹ̀ ládàá tí o ní dàbí titi ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ìjọ kan ó yànnà fílà ó wá jòkó ó jòkó ìsọ̀rọ̀ fi àìdúró ìkan lára àwọn sáábé ó wá bá wa muhammad sallallahu alaihi wasallam ó kàn gbé ọwọ́ lé anábí sallallahu o ó gbọ́wọ́ lẹ́yìn àbí lórí gbàtà anábí sallallahu alaihi parí tó wá wò ó wá nílò òjíṣẹ́ ọlọ́wọ́ bá ṣe bí ń tẹ́ sọ fún wa òun ni pé ẹni tó bá kírun lórí ìdajì ládàá ẹni tó kírun lórí ìdúró dàti sínú náfìlà ni o ìrun ọ̀ràn yẹn a gbọ́dọ̀ kí lórí ìjòkó àyàfi ẹni tí ó bá ní ẹskíùsì látara wípé kí ni kò lè dúró kírun ṣùgbọ́n ìrun náfìlà mo lè wo sùnsùn sí kí n jòkó kí n máa yan náfìlà mi lọ bá a láìfi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n arákùnrin wa sọ fún ẹni sọ lọ́wọ́ sọ fún wa òun ni pé ìdajì ládàá lẹ́ni tí ó jókòó kí wọ́n mọ̀ gbà anamsọ́lá asọ́lá ní èmi ò dàbí títí dàtí tí mo ṣe jókòó kírun yìí náà màá gba full reward mi so tó túmọ̀ sí pé kí ni àárín yẹn ó wà permissible ṣùgbọ́n tá a bá ṣe à ní ní full reward anamsọ́lá asamọ́dẹ̀ ní full reward kí la fẹ́ ló ń belé yìí òun ni pé ìpìlẹ̀ ni pé tá a bá rà anamsọ́lá asam tó ṣe àwọn iṣẹ́ ìjọsìn kan ìpìlẹ̀ ni pé ó dáa kákọ́ṣe rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n fẹ́ kákọ́ṣe òun fún tó jẹ́ èèwọ̀ yóò sọ fún wa pé eléyìí ẹ má ṣe yóò dẹ̀ lé lórí ẹ̀ ìmí ìdẹ̀ ní yóò sọ fún wa ẹ má ṣe ṣùgbọ́n látara bó ṣe sọ̀rọ̀ àwọn sàábẹ́ á wípé nǹkan yìí kò ń ṣe nǹkan tó lé lórí àpèjúwe mi tún ni anẹ́bísọ́lá sàrìngbà tó ń bọ̀ wá láti madina tó ń bọ̀ wá sí maka láti wá ṣe hajj ìgbà tí wọ́n dé àyè kan Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo yín pátápátá ìgbà tí wọ́n parí umura wọn Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo yín pátá ẹ tú aṣọ yín ẹ bọ́ aṣọ yín ẹ aṣọ lé that is aṣọ tó ṣe wípé ẹ máa ń wọ̀ nígbà tẹ́ ṣiṣẹ́ ájì ni àwọn sàbẹ̀ wo ẹni pé ah ẹ̀wọ́ lélẹ́yìn nígbà tó ṣe pé Ànábì fẹ́ járánkì àwọn wálẹ̀ ni anẹ́mùsọ̀ aláàsán ó tútù sọ fún wọn wọ́n ń wo bí ẹni pé nǹkan yìí nǹkan tó ṣe pé bí a kò ká kò lé lórí ẹ̀ lọ títí ó tún wá tún sọ fún wọn ni anẹ́mùsọ̀ wá sọ fún wọn ipe lawistek baltumin amri masted bartu ìtẹ́mi náà padà mọ̀ nísìn ká ní bá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ má sòkòtò làhádìyà ẹran àdáyá tí mo ti mú dání láti mọ̀dínà yìí bá ti mú dání ṣùgbọ́n torí ẹran tí mo ti mú dání yìí kò tọ́ fún mi láti túra alẹ̀ bẹ́ẹ̀ ṣe túra alẹ̀ ń sìn so àwọn tí wọ́n mú ẹran àdáyá wá láti mọ̀dínà táwọn ò fẹ́ràn dání anamsọ́lá asálám ní bá ṣe parí umra wọn yẹn kan bọ́ aṣọ wọn gbogbo wọn pátápátá then ẹlẹ́mọ̀ ṣe fàájì tó bá ẹ̀sìn mu nǹkan aláàlì àwọn ìyàwó yẹn ẹlẹ́mọ̀ súnmọ́ wọn títí di ọjọ́ kẹjọ oṣù zulhijja tí wọ́n gbé ìhìrámù fún ti ajì ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wasallam throughout àsìkò tó fi ṣe ájì láti ìgbà tó ti dé ìrámù láti zulkulefa títí di ọjọ́ kẹwàá tó ṣe ẹntí àmọ̀ sí tawaful ifadọ̀ tó ṣe ìjùkò anábí sallallahu alaihi wasallam aṣọ ìhìrámù náà ló ń wọ̀ kò lè lè súnmọ́ àwọn ìyàwó rẹ̀ ní gbogbo àsìkò yẹn ṣùgbọ́n àwọn sahaba rẹ̀ tó wọ́n láàlẹ́ ó pa wọn láṣẹ pé kan ṣe torí pé kí ni òun ní nǹkan tí ò lè jẹ́ kó òun ṣe báwọn ṣe ń ṣe yẹn òun ni pé òun ti fẹ́ràn dání so àwọn tí ò fẹ́ràn dání ó pa wọn láṣẹ ìpé nǹkan tí wọ́n ṣe nìyẹn torí ẹ̀sìn nǹkan rọrùn ni so anabi muhammad sallallahu alaihi wa sallam a kọ́ṣe rẹ̀ ṣùgbọ́n láwọn ibi tá a ti kọ́ṣe rẹ̀ òun náà níbi tá a bá ti rí nǹkan tó ti sọ fún wa pé ẹ mọ́ ṣe léyìí bóyá ó le lórí ẹ̀ ni àbí kò le lórí ẹ̀ so lẹ́yìn yẹn laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun ọlọ́ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín láàrú òjíṣẹ́ ọlọ́run ọba liman kana yarjullaha wal yawmal akhirah fún gbogbo ẹni tó ṣe yí pé ó bá ń fẹ́ ọlọ́run ọba tó ń ro dáadáa látọ̀dọ̀ ọlọ́run ọba kó ń fẹ́ gba dáadáa òun fẹ́ rẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba wal yawmal akhirah bákan náà ọjọ́ kan ó fẹ́ rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba wa dhakara Allaha tó dẹ̀ rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ so anabuwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀rọ̀ rẹ̀ tí a fa kó wáyé láti lè fi emphasize fún wa ipe ìyára sínú ètò pàtàkì ni ìdẹ́mọ́ jẹ́ sáré náà ètò pàtàkì tó dáa ni bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń ṣọ̀ràn yẹn ká tún wá dilé sáré yẹn nǹkan tó ṣe kó pàtàkì náà tún ni so that àsìkò tá ìgbà àwẹ̀ yóò jẹ́ àsìkò tó kéré tí ó ń ṣe nǹkan tí ó ní àwọn èèyàn lára méjọ́lì ẹlòmí ń bẹ tó ṣe pé oúnjẹ méjì ló máa ń jẹ lójúmọ́ tó bá ti jẹun láàárọ̀ ó tún dalẹ́ kó tó tún jẹun náà ta bá ní káwà wà ìta nígbà náà nígbà tó ṣe páàjọ oúnjẹ méjì náà ni a jẹ sàárì a tún jẹ ìftọ́rù ṣùgbọ́n difference tó wà níbẹ̀ náà ni wípé ẹni tó ń jẹ oúnjẹ méjì lójúmọ́ òun lè mú mi láàrin ìgbà yẹn ṣùgbọ́n lè má jẹ oúnjẹ méjì lójúmọ́ lọ bẹ́ẹ̀ lómi rẹ̀ ṣe ń bá a bọ̀ ní àìmọye ọdún tó ṣe pé oúnjẹ méjì náà ló ń jẹ lójúmọ́ ṣùgbọ́n òun lè mú mi ẹni tó ń gbàwẹ̀ òun náà ń jẹ ìbejì náà ni ó jẹ ṣùgbọ́n òun ò tún ní momi òun ni nǹkan tó fi jẹ́ pé àwẹ̀ tó fi yàtọ̀ sí pàǹjẹ́ oúnjẹ ẹ̀mejì lójúmọ́ àti ìkóra dúró fún àwọn nǹkan kan tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala fẹ́ ká kóra dúró fún so ta bá wọ àwọ̀ pé àwẹ̀ tọ́lọ́mọba tó lóun ṣe lọ́rọ̀ yẹn fún wa àbí tó jẹ́ náfìlà tó ṣe fún wa a rí pé nǹkan tí ò ní wa lára ni nǹkan tí ó nira ni àfẹ́ni tó bá mú un ní ìnira fún rẹ̀ ẹni tó bá mú un ní ìnira fún rẹ̀ bí ẹni tó ṣe yí pé yóò tètè jẹ sàárì ń tiẹ̀ bóyá aago méjì òru ni ó jẹ sàárì ẹ̀ so àtìgbà ẹni ò ti ní mu mímọ́ ni ò ti ṣe nǹkan kan mọ́ sórí èèyàn bẹ́ẹ̀ àsìkò tí ègbà rẹ̀ yóò pọ̀ gan òun ló fa yẹn fún rẹ̀ ìtẹ́sìn sọ fún òun náà ni pé kóró kó lọ́ra jẹ sàárì rẹ̀ ìyẹn lẹ̀sìn sọ fún nítọ́lọ́wọ́ bá sọ náà nìyẹn yìí pé wọ̀kúlù washrabu ẹ máa jẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minal fajr títí tí alùfájàrí ẹ̀sìn yìí kò ń ṣe pé títí tí ẹ mọ rògbò ti hàn títí tí yóò kílẹ̀ sí yín pó hàn so a pé àsìkò tí wọ́n ní ká fi fún jíjẹ múmú àsìkò tó kéré ni so lára àwọn ẹwà ìsìláàmù nu kò ń ṣe pé ká ní pé kí àwọn èèyàn gbáwẹ̀ tó ṣe pé a ní tá bá ti jẹun ní àsìkò báyìí ó tún di àsìkò báyìí kan tó tún jẹun padà tí ó wá gùn ẹ̀sìn ò ní wá lára débẹ̀ ẹ̀nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ló fi ní láyà zálù náà sùn bí khairin àwọn èèyàn ọ̀rọ̀ wọn yóò máa jọra wọn àláfíà yóò máa bẹ níbi ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni kò ní sí àṣejù bí ọ̀rọ̀ wọn máa jẹ́lu fitr lópin ìgbà tán bá ń yára tunu wà á kárù sùhùrù tí wọ́n dẹ̀ ń lọ́ra tí wọ́n ń lọ́ra jẹ́ sáàrí so anabiwa muhammad sallallahu alaihi wa sallam iṣẹ́ rẹ̀ àti nǹkan tí ó pe àwọn èèyàn sí òun náà ni pé kí ayọ̀ra káyára ṣinú kádẹ̀ lọ́ra jẹ́ sáàrí wọ́n ni muslim nínú ẹgbà wa imamu muslim anabi said khudri látọ̀rọ̀ abu said khudri rọ́jà allahu anhu kọlọmba yẹnu sí oní anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni fa ayyukum aradan yuwasil fal yuwasil ila sahar òjíṣẹ́ ọlọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá tiẹ̀ wá ní òun fẹ́ gbàgbà yípo ó ní kó má ṣàṣejù lórí ẹ̀ náà wẹ́ ó lè gbà á títí di ọwọ́ sàárì that is sàárì ló jẹun last ni so yóò tún jẹun ní sàárì mi tó túmọ̀ sí pé kò ní ṣe ìtúnu kò ní ṣínú so from sàárì to sàárì òun ni ó gbà àrẹ́mísọ̀ lásán pé tí n bá ní dẹ́ fún yín mo tún lè dẹ́ yín fún yín dé lẹ́fún yẹn ṣùgbọ́n kẹ́ wo pé for days lẹ̀ fi ní ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ó tako yẹn bẹ́ẹ̀ ni kò encourage àwọn mùsùlùmí láti máa ṣe torí pé nǹkan tó lè fà kó bá ní tó bá di pé yẹn collapse ń sin ara ẹni kó blame kò gbọdọ̀ blame ẹ̀sìn tá a bá wo eléyìí náà a rí wípé Islam ẹ̀sìn ètò ni kò ń ṣe ẹ̀sìn tó ṣe pé a kàn máa fọpọlọ wa ṣe bó ṣe wù wá gẹ́gẹ́ bí àwọn olùmí ṣe ń ṣe lónìí àwọn ẹlòmíì gbé àwọn àwẹ̀ kalẹ̀ fúnra wọn tí wọ́n máa gbà wọ́n ní ilé àwẹ̀ táwọn fẹ́ gbà yìí àwẹ̀ funfun ni kò sí tó ń jẹ́ àwẹ̀ funfun nínú Islam àwẹ̀ tó ń bẹ nínú Islam ò ní yìí tá a ti sọ fúnra wa yìí so ṣaitan òun ló máa ń dẹ àwọn èèyàn ẹlòmíì bẹ ọtí kò mu kò mu ìmukúmu kò ń ṣe zina kò ń jalè eléyìí gbogbo àwọn kan yìí làwọn afáǹpẹ ní ashawat adùn ayé àwọn adùn ayé èyí tó jẹ́ aláàlẹ́ àti tó jẹ́ aráàmú aráàmú ń bẹ so ṣèitán ní àwọn ẹlòmíì ó máa ń rí wọn mú níbi àwọn adùn ayé ibi obìnrin ni ó ti mọ ẹlòmíì kódó lè jáfa ẹlòmíì ibi ọtí múmu ni ó ti mú ó lè jáfa ẹlòmíì níbi àwọn ìwàkíwà ni ó ti mú ó lè jáfa níbi àwọn nǹkan adùn ayé ṣèitán ni wọ́n ń dúró dáwọ̀ èèyàn ń bẹ ṣùgbọ́n ẹni tí ṣèitán ò bá rí mú bí àwọn adùn ayé ó tún máa ń lo ọ̀nà míì láti fi mú wọn òun náà ni táwọn afá ní ashubuhat ìrújú kọ́lọ́ kó ṣàánú eléyìí ẹ máa rí instead of tí ó fi máa ṣe nǹkan bẹ́sì ṣe gbé wá ṣètọ́nù ó fi sí lọ́pọlọ kó mọ̀ ṣàwọn bídíà yóò wá mọ̀ gbóríṣiríṣi àwọn àwẹ̀ wá ẹ̀wọ̀n àdúgbò àmàṣà ah, allah ẹnìyàn ń gbìyànjú gan wàláyì ah ó páyà ọlọ́wọ́ bá kò ń mutí bó ṣe wà yẹn kò ń ṣe zìnà bẹ́ẹ̀ ni kò ń ta tẹ́tẹ́ kò ń ṣe kíní bákan náà tí ó bá rẹ̀ gbà wẹ̀ ní àwẹ̀ funfun ló mọ́ ń gbà èyí tá a ti mú wá yẹn a ti fi disqualify rẹ̀ ibi tí ṣètọ́n ti gbó ohun ti ẹ̀ nìyẹn ẹlòmí ó lè jẹ́ bí náfìlà mẹ́tọ̀ tó fi yan náfìlà rẹ̀ ibi tí ṣètọ́n ló ti gbà múnu ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó kó yọ olè tó ṣe pé ìjọsìn ẹ̀yọ kan báyìí kò ní ṣe àfi kó wádìí kí ni tẹ́kìsì sọ ń pẹ́ ìlànà tánàbí sọ lásán dẹ̀ fi wálẹ̀ lé lórí nìyẹn òun ni pé má ṣe iṣẹ́ ìjọsìn kan àfi kó orí tẹ́kìsì tó sọ fún ẹ pé ṣé báyìí ni o ṣe ṣe àsìkò báyìí ló lè ṣe eléyìí anytime ló lè ṣe ẹni tó sírọ́ọ̀sì fún ẹ̀sìn rẹ̀ nìyẹn torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní al akmal akmaltu lakum dinakum ọlọ́run ní òní tẹ́ ẹ ṣe lẹ́sìn mo ti pé fún yín so ní ìsìnkú wọn ní mo fẹ́ ṣẹ̀sìn mo fẹ́ ṣẹ̀sìn màá béèrè màá wádìí kí lànàbí sọ lórí eléyìí sallallahu alaihi wasallam kí ọlọ́wọ́ bá sọ lórí eléyìí ṣùgbọ́n kí n wo pé eh, kí ló burú ń bẹ́ ṣèbí báyìí náà là ń ṣe ṣèbí láìláìlá là ń sọ ṣèbí alhamdulilayi là ń sọ ṣèbá kan jí lóru wa kan ń ṣàwọn nǹkan báyìí náà ni ṣèbá kan ń kójọ níbi kan kan ń ṣàwọn nǹkan báyìí náà ni kí ló burú ń bẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ṣètọ́ ti gbá mú ṣètọ́nù lè mọ́rí mú níbi àwọn shahwat àwọn yòdò ìdí ayé ṣùgbọ́n ti gbá mú níbi àwọn shubhat eléyìí ó wá pọ̀ láàrin àwọn èèyàn kí n kálukú wa káwóra wa ìjọsìn ẹyọ kan báyìí mọ́ ṣe torí pé kí ni àyàfi ìtaàbárí ìntí ẹ̀sìn tó mú wá ìtànà muhammad sallallahu alaihi wa sallam tó mú wá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni amlahum shuraka ọlọ́run ní ṣe wọ́n ní àwọn orogún kàtà wá fún ọlọ́run ọba ní ṣára ọláwọ̀mìnà dín tó ṣe pé àwọn ni wọ́n ń ṣe lófin fún wọn nú ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn málàmì adọ́nibi ilá èyí tí sínú nǹkan tọ́lọ́run muhammad sallallahu alaihi wa so ká ṣọ́ra fún gbogbo orú àwọn agbègbè báyìí níta bá ṣe níjọsìn ká make sure wípé nǹkan tí tẹ́kìsì ń bẹ fún tí ó bá ti tẹ́kìsì ń bẹ fi ilẹ̀ múnú eléyìí ni nǹkan tó dáa fún ẹni tó jólúgbàgbó dodo abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àti àwọn ṣahawati ni àti ṣubahat ni kọ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó lẹ́ni kọ̀ọ̀kan wá ń bẹ́ẹ̀ kó jẹ́ ká kó sunu páńpẹ́ ṣọ̀ìtọ́n àwọn ṣe olórí tá ń ṣe náà abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ̀ dàlú wa láyà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك